بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم أدعوكم ولوم atọrọ ìkẹ́ atọrọ ìkẹ́ fún aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam níbi tí adédú níjẹta ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tafsiru suratu albayyina bẹ̀rẹ̀ láti ayé alákọ̀ọ́kọ́ dúrí ayé ẹlẹ́ẹ̀kẹta ibi tọ́lọ̀ ti ń sọ wípé fíhà kutubun qayyimah a ti ṣe àlàyé eléyìí olúwa wa subhanahu wa ta'ala tẹ̀síwájú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ọlọ́ni wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'atuhumul bayyinah ọlọ́ni àwọn tí a fún ní tírà síwájú àlùmọ́nà Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà ni àwọn al-yahud àti àwọn nusara wọn ò yapa wọn ò kún yẹlẹyẹlẹ wọn ò kún yẹlẹyẹlẹ wọn láwọn fojú tó ẹ̀sìn wọn náà ni wọ́n wí ẹnu wọn papọ̀ yẹn ní pé láàrin àwọn Yahudi síra wọn ẹnu wọn papọ̀ láàrin àwọn Nasara síra wọn ẹnu wọn papọ̀ ẹnu wọn papọ̀ lórí kíni ẹnu wọn papọ̀ lórí wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣàlàyé nǹkan tó ní í ṣe pẹ̀lú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sínú àwọn àkọsílẹ̀ tiwọn yẹn lá àwọn yahud wọ́n dé àwọn àkọsílẹ̀ tó ṣe tọ́ka sí nínú tawrat musa alayhi salam ipe àná muhammad sallallahu alayhi wa sallam ń bọ̀ wáyé òun náà sì ní ànábì tí ọlọ́run fi kásẹ̀ gbogbo tí ń jáná bí ńlẹ̀ ìwé òfin tí ọlọ́run bá bá yọ̀ǹda fún tó bá fi ránṣẹ́ òun náà ni ó máa jẹ́ ìwé òfin tí ó jẹ́ adéborí gbogbo ìwé òfin tó ti síwájú eléyìí náà rinlẹ̀ nínú tíra tàwọn nàṣọ́rọ́ náà bẹ́ẹ̀ wọ́n jọ gbọ́ yé òun ò sì yapa inú òun fún yẹlẹyẹlẹ lórí eléyìí illa min ba'di ma ja'atuhumul bayyina àyàfi lẹ́yìn ìgbà tí àwíjàre náà dé wá bá wọn kí lànàbí dé sí sallallahu alayhi wa alihi wa sallam kí ló hàn sí láàrin àwọn lárúbáwá kí náà gbúrò ti dé ìwé òfin ìgbẹ̀yìn tó kó àkójọpọ̀ gbogbo àwọn ìwé òfin tó síwájú sínú. Si wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n bá bẹ̀rẹ̀ ìdọ́ta wọn ìṣọ̀tẹ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam ló bá bẹ̀rẹ̀ pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn yahood àwọn Nasara láwọn Nasara ojú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam àwọn tẹ̀ tún ní sympathy fún òjíṣẹ́ ńlá díẹ̀ àti fún Islam àmọ́ ṣe rí àwọn Yahud ọ̀tá wọn lè fún ànábìgá wọ́n kọ́tẹ̀ Islam gan ní gbogbo ọ̀nà pé a ti wá gbọ́ ṣé lára tó sì fa ni wípé àwọn olùmọ́nú Islam ṣe àlàyé àwọn kẹkọ̀ọ́ kan wípé nínú tí àwọn Yahud kà nínú tíra tiwọn onípí ànábì kẹyìn nígbà tí ó bá dé lára àwọn àpẹẹrẹ táfi máa mọ̀ bí tí ó dé sí yóò máa jẹ́ pé ìlú tí làbínú wà ń bẹ̀ ìlú tó sáásí pé làbínú yóò máa jẹ́ nǹkan ọrọ̀ ajé wọn òun ló fà látìgbà náà wọ́n ti lọ ń sẹ́tù sígboro Madina wọ́n ti lọ ń sẹ́tù sílùú tí wọ́n pè ní Khaybar ṣé bíbí yìí ni lọ́lọ́run ti láàánú bí wọn ó jáde ṣàbùrú yóò ṣojú wa bàtànàbí náà sì jáde tọ́lọ̀ ń sọ di àná Muhammad sallallahu alayhi wa sallam ti ń bẹ́ ń gbòòrò Maka ẹ lè gbọ́ pé Yahud àbí Nasara gbé ọwọ́ ogun ti ànábì kálá ẹnu àwọn tí ń bá nàbí wọ̀ ya ajá ní gbòòrò Maka àwọn kèfèrí Maka lápòjọ papọ̀ àti àwọn kèfèrí Quraysh ládàáyárí àwọn nìkan ni kò sí nínú àkọọ́lẹ̀ tó ṣe gbáralé wípé ńgbà tó jíṣẹ́ ọlọ́run bẹ́ ń gbòòrò mọ́kà a rí nínú àwọn nàṣọ́rọ́ tí wọ́n ṣọ̀tá rẹ̀ kò sí àmọ́ ìṣe hijira òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam láti gbòòrò mọ́kà lọ gbòòrò Madina dídé tí ó dé gbòòrò Madina lọ́tà ìbẹ̀rẹ̀ òun ló di wípé kò ní gbénu ìlú wa yìí ló di wípé àti tó mú wà tó ń ná àfi kí wọ́n tán ní gbogbo ọ̀nà àwọn aliyahudi yẹn àwọn náà wọ́n gbin tí ń jẹ́ ní fáàkù sáàrin àwọn mùsùlùmí gbogbo ọdún mẹ́tẹ̀ẹ̀ta láti òjíṣẹ́ ńlá lò nígboro maka ìtàn sọ fún wa wípé àmùnàfikún náà ń bẹ láàrin àwọn mùsùlùmí kò sí àmùnàfikún náà mùsùlùmí gbogbo mùsùlùmí pátá tó bọ̀jíṣẹ́ ọlọ́run lògbà níboro mọ́kà kánú rìjálà sàlìhì gbogbo wọn ẹni rí ni wọn ẹni ọlọ́run ni wọn ìmánì lè jura wọn lọ iṣẹ́ ẹni náà lè jura wọn lọ àmọ́ àkẹ́físì kan nu wọn nù wéètàn ibo yóò gbèrò aburú islam àbíkú gbèrò aburú àná sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run dégboro Madina tán sallallahu alayhi wa sallam tí àwọn al-Yahud pàtàkì jùlọ pàtàkì jùlọ àwọn ọ̀ràn mẹ́ta kan nù wọn jásí pé àwọn náà ni wọ́n jẹ́ ìran tí ń bẹ nígboro Madina tán jẹ́ ìran Yahud Banu Qurayza Banu Nadir Banu Qaynuqa àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀yà Yahud ni wọ́n wọ́n ní agbára ẹsẹ̀ wọn rìn lẹ́nu ìlú ẹsẹ̀ wọn gún pẹ̀lú wọn lẹ́nu àwọn ni wọ́n darí gbòòrò Madina lórí àwọn Lárúbáwá Abdullahi ibn Ubayy ibn Salul òun náà ni olórí àwọn munafikun wọn a máa sọ wípé ó ti fẹ́ di ọba sí gbòòrò Madina kánábi tó dé débi táwọn ará Madina ti fẹ́ dé ládé ọba àmọ́ nínú tó kà nù wé tán ni wípé gbogbo àwọn ànábì Ọlọ́run bí tí wọ́n bá ti wọ̀ láyé wọ́n máa ń so lórí ń bẹ̀ yìí wọ́n sì máa ń di ọ̀gá tó wá sá gbogbo eré kí òun ti wà lórí ìtẹ́kùn ti máa darí ìlú gẹ́gẹ́ bí aláṣẹ inú gbòòrò Mọ̀dínà káànábì tó dé ọlọ́run wá fún lélẹ́yìí ṣe táànábì fún gbòòrò Mọ̀dínà eléyìí fa kéétà ńláńlá tí ń ṣe fáànábì tó dáànábì wọ gbòòrò Mọ̀dínà tán báyìí ọlọ́run ka ojú àwọn ará Mọ̀dínà kú lára abdullahi báyìí ó gbé fẹ́ yẹn sẹ́mi ó gbé fẹ́ ànábì sẹ́mi wọn ni wọn ò wárí dáadáa kan lára Ubay ibn Salul ma Abdullahi ibn Ubay ibn Salul wọn ló fi wá plant ti jẹ hypocrisy sára àwọn mùsùlùmí ìwà mùnàfìkì gbẹ̀yìn akẹgbẹ́ onú àwọn yahood ẹ lọ gba Islam òun gan náà ó sì gbà àmọ́ bá ti wọnú Islam ọ̀hún á fi bà Islam jẹ́ ni àbá ti wọnú Islam ọ̀hún gbogbo àwọn mùsùlùmí ti tò ní á dàrú gudugudu á fọ́ ọ nígbà tí ò bá ti sí harmony lára mùsùlùmí mọ́ àwa náà á chief a jẹ́ pé níta nàbí wá ṣe ń lé ayé kò ṣeé ṣe mọ́nu torí pé lára tánàbí wá ṣe ń lé ayé ni pé ó wá sọ gbogbo ìjọba ìdá èèyàn dọ̀kan níranran bó ti wù ẹ́ jẹ́ lẹ́yà bó ti wù ẹ́ jẹ́ lóríṣiríṣi èdè tó wẹ̀ lè máa sọ ọlọ́run fi islam tó fi rán nàbí wá fi unite gbogbo yín papọ̀ ni òun náà níbẹ̀ bá ń fẹ́ unity àbí tẹ̀lé islam àti lànà nàbí bẹ́ẹ̀ bá ti lè tẹ̀lé islam àti ìlànà ànábì ẹ̀ lè rí unity rẹ̀ ń tọ́lọ̀ ń fi kókó gbogbo lé ayé sórí kankan gbogbo wọn sì papọ̀ lórí kan ẹyọ kan ṣoṣo ọlọ́run fi rán ànábì kan àtọ̀fánà muhammad sallallahu alayhi wa sallam illa min ba'di ma ja'athumul bayyinah kí lànà mi dé sí wàhálà wa bẹ̀rẹ̀ bí ìgbà wípé àbí ọlọ́run bá azza wa kò tiẹ̀ sọ nǹkan kan nípa ànábì inú ìwé òfin wọn bí ìgbà wípé ọlọ́run bá subhanahu wa ta'ala kò sọ nǹkan kan tó tẹ̀ ní í ṣe pẹ̀lú ànábì kẹ́yìn eléyìí jẹ́ àbòsí ńláńlá látọ̀dọ̀ àwọn ahlul kitab sí àná muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹja mú ẹ̀kọ́ kan bí kílẹ̀ kọ́ náà òun náà ni wípé nínú ẹ̀sìn ni àbí níbi ọ̀rọ̀ ayé ẹjá máa gbà fọlọ́wọ́n ọba lára ara wa ẹjá máa gbà fọlọ́wọ́n ọba lára ara wa babajọ ń bẹ nínú ẹ̀sìn gbogbo iṣẹ́ ẹni tá a bá jọ ń ṣe nínú ẹ̀sìn kájọ gbà ó pé a fẹ́ fi ojú rẹ ọlọ́run èmi jù ọ́ ìwọ ojú mi ká mo kó inú ẹ̀sìn mo fẹ́ kí wọ́n mọ̀ mí kí wọ́n mọ̀ wọ́ ká mo kó inú ẹ̀sìn ibo ni wọ́n ti kéwù táwọn afáà tiẹ̀ ló kọ ẹ̀yìn kìíní kan tá ń mọ̀ wọ́n lé kéwú ẹni tí ò bá ti kéwú nílùú kan báyìí àlegbà láfa gbogbo àwọn nǹkan wọn nì kò gbọdọ̀ sí láàrin àwọn mùsùlùmí ẹgbẹ́ tán ló ń ṣe ẹgbẹ́ tìbí ni wọ́n ń ṣe gbogbo àwọn nǹkan wọn nì ń máa ń dáyàpa ẹnu lẹ̀ láàrin mùsùlùmí ni ń dáyàpa ẹnu lẹ̀ torí pé àdáwọn ọmọ ẹ̀dá yẹn ni wípé gbogbo ibi tí àdá bá fì sí láyé kò ní ra burú bẹ́ẹ̀ gbogbo tó bá fi sí láyé tó ń rí àǹfààní kan sí kejì ń bẹ kódà ní tó bá jẹ́ àbà wọn ti ń bẹ lára nǹkan yẹn àbí lára ààyè yẹn ò ní fẹ́ sọ síta so gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ̀sìn ìjà padà sínú òfin ọlọ́run ìjà padà sínú sunan muhammad kó mọ̀ já sí gbogbo tá wájú ọlọ́yìn kó pàṣẹ ìdànù padà jáde sí torí bẹ́gbẹ́ là ń ṣe ni bẹ́sìn là ń ṣe nínú ẹ̀sìn ni kò fẹ́ èyí yàn máa àmọ́ tó súnmọ́ yànjú ni pé ẹgbẹ́ la fẹ́ gbèrú jùlọ nínú ẹ̀sìn àgbẹ̀sìn gangan rù mọ́ ló kọ ẹ̀sìn láti fi dá ẹgbẹ́ lẹ̀ torúgbà tó bá di wípé ẹgbẹ́ tiwa òun náà ni mò ń ṣe ẹni tó bá ti sẹgbẹ́ tiwa kiri sara wa ẹgbẹ́ tí wàá rè wọ́n ní tànàbí sọ ni tọ́lọ́ ń sọ ni ẹnigbà tẹ́gbẹ́ yín ò bá ti lè ṣe ẹ̀ lè gbà wọlé sẹ́gbẹ́ la wá ń ṣe inú ẹ̀sìn ni àbá ń ṣe ẹ̀sìn nínú ẹ̀sìn gbogbo àwọn kan wọ̀nyí ẹ ká fúnra síra wa lórí ẹ̀ ọlọ́ni wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddina hunafa ayuqimu ssalata wa yu'tu zakah wa dhalika dinul qayyimah ọlọ́run subhanahu wa ta'ala ni wa umiru wọn ò pa wọ́n láṣẹ nǹkan kan gbogbo àṣẹ tí ọlọ́run bá pa àwọn ọmọ ẹ̀dá èèyàn tó fi àṣẹ náà rán àwọn ànábì rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ sí gbogbo àwọn tọ́lọ́run bá rán wọn sí láwọn èèyàn wọn wọn ò pa wọ́n láṣẹ wípé ẹ dáwó wọn ò pa wọ́n láṣẹ wípé ẹ múyàwó yín wá ẹ mọ́mọ́ yín wá àmọ́ àṣẹ wípé illa liya'budullaha àṣẹ wípé ọlọ́run ọba ò ní ẹ̀sìn bẹ́ẹ̀ bá sin ọlọ́run ọba náà mukhlisin ẹ ṣàfọ̀mọ́ ẹ̀sìn yín fọlọ́run illa liya'budullaha mukhlisin kò sí nǹkan kan tọ́lọ́run títorí rẹ̀ dá gbogbo ọmọ ẹ̀dá ẹ̀yìn àtàjọ̀nú bí kò já sí ká lè sin ọlọ́run ọba lónìí kan ṣoṣo. wa ma khalaqtul jinna wal insa ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́run ṣe rìnrìn ẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ ti pọ̀ tó àti gbogbo àwọn ará àjànú bí wọ́n ti pọ̀ tó nì èmi ọlọ́run ti torí rẹ̀ dá gbogbo yín torí kankan bí kò sì já sí kíkẹ́ lè ṣe èmi ọlọ́run ọba tí mo dá yín èmi nìkan mo dá dá yín ẹsìn sinmi nìkan náà ẹsìn mi láso nínú ìjọsìn yín ẹsìn mi láso nínú gbàgbọ́ yín ẹsìn mi láso nínú àdìọ́kàn yín ẹ má wòrogún fún mi. ọlọ́ni wa ma arsalna min rasulin wa ma arsalna min qablika la ilaha illa ana fa'budun ṣáájú wa ná Muhammad sallallahu alayhi wa sallam àwọn ọlọ́run rán òjíṣẹ́ kan níṣẹ́ ṣáájú rẹ̀ àfi kó já sí wípé níta ránṣẹ́ sí òní wípé sọ fáwọn èèyàn rẹ o sọ fáwọn aráàlú rẹ àwọn ìjọ rẹ wípé kí wọ́n jọ́sìn fún èmi ọlọ́run ọba nìkan ṣoṣo fún àbùdó èmi nìkan ni kí wọ́n sìn wọ́n gbọ́dọ̀ sìn nǹkan mi lẹ́yìn èmi ọlọ́run ولقد بعثنا في كل أمة رسولا níjọ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè kọ̀ọ̀kan làwọn náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò sí ìlú kan àbórílẹ̀‐èdè kan tí ò ní òjíṣẹ́ tá a rán sí àwọn òjíṣẹ́ wọ̀nyí iṣẹ́ wo ni wọ́n gbé lọ́wọ́ ta ni wọ́n máa jẹ́ṣẹ́ rẹ̀ fáwọn èèyàn ẹni ẹ̀bùdó lọ́ọ̀ha ọlọ́ba nìkan ẹjọ́ sì fún wọ́n yóò tá a nìbò tọ̀ ọ̀gùn gbogbo ohun tó bá ti takùtọ̀ lọ́hùn tí ń fẹ́ gba wọn ọlọ́run ọba mẹ́ra tó tayọ àlá rẹ̀ níjẹ̀dá tí ń pera rẹ̀ ládẹ́dà abẹ́yìn lẹ́yìn ń pè ní adẹ́dà abẹ́yìn lẹ́yìn ń rí nídìí adẹ́dà ẹ pati ẹ jìnà sí i kò sí mọ́lákù kan náà màláíkà ọlọ́run tó dúndú kún wọn gba ẹ̀tọ́ ọlọ́run ọba kò sí ànábì kan àwọn ànábì ọlọ́run tó dúndú wípé gbogbo ntọ́lọ̀ ń bá bí ilé ètò ní ẹṣẹ fóun èmi náà dojú rẹ̀ kọ. láàárín àwa èèyàn lásán tí nǹkan ò yé tó sùn fi làákàyè wa ṣeré láti máa ń fi ẹ̀tọ́ ọlọ́run ọba láti máa ń gbà á sára lọ́dọ̀ àwọn èèyàn pé ẹ rí mi sọ̀rọ̀ yóò bí ya ẹ pàdé mi bí báyìí òkè sọ̀rọ̀ yóò di pẹ̀tẹ́lẹ̀ gbogbo orú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ibà ń jáde lẹ́nu mùsùlùmí ọ̀rọ̀ kẹfẹ́rí ni o torí tó ń sọ fáwọn tọ̀hún tó ló mọ̀ sòro wọn o yìí tó ń sọ ni pé wọ́n náà mọ̀ sí dídá wọn ẹni bá ń kílẹ̀mù pé òun mọ̀ sí sòro yẹn kan òun sì lè tán òun náà ń sọ fáwọn yẹn ni ẹni pé ẹni tó ní sòro yẹn òun mọ̀ sí dídá rẹ̀ bóun kọ́ lòun bá tiẹ̀ dáa àmọ́ bọ́lá ti da oyé òun a sì máa ń sábà tú àyà kan wa nù sọ́ọ̀tì rìkáàfù. ما أشهدتم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عددا ọlọ́run ní ìdásánmà àti ilẹ̀ méjèèje àti sánmà méjèèje kò sẹ́ tí mo pè kalẹ̀ tí mo fi jẹ́rìí rẹ̀ ńgbà mo dá wọn kódà ẹ̀yin èèyàn àtàwọn ẹ̀dá mi tẹ̀ ń bẹ ní sánmà àti ilẹ̀ náà ìjọ mo dá yín ìpera yín kalẹ̀ mọ́ wá sọ fún yín bí mo ti fẹ́ dá yín èmi ọlọ́run sì ní mú ẹni tí bá ń ṣe àwọn èèyàn lọ́nà ìní mú ní ọ̀rẹ́ láyé ìní mú lẹ́ni tí màá bá fọwọ́sowọ́pọ̀. ana muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi imam muslim alimami bukhari òjíṣẹ́ ọlọ́run gbé bin jabal dìde lọ yemen ó ní innaka taati qawman min ahlil kitab wa Mu'adh ọmọ Jabal ó máa pàdé àwọn èèyàn kan nígboro Yemen wọn èyí ṣe mùsùlùmí àwọn tá a ti fún wọn tíra síwájú yín ni wàlúwẹ́kùn awwalu ma tad'uuhum ilayhi shahadata an la ilaha illallah wa anni rasulullah tó jásí pé nǹkan àkọ́kọ́ tó kọ́ máa pe àwọn èèyàn sí òun kí wọ́n jẹ́rìí wípé èmi ọlọ́run bá nìkan ni mo tó sìn wípé ànábì tó sì ìrànwọ́ náà ń ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní kì í sọmọ ọlọ́run tí wọ́n bá tẹ̀lé ọ lórí eléyìí wàá ní àtọ̀ ẹ̀rúkà tí wọ́n bá tẹ̀lé ọ lórí eléyìí tí ò sí àfin nǹkan mọ́ nǹkan pẹ̀lú ọlọ́run ọba sìn tí ò sí pé àwọn ọlọ́run ọba lórogún níbi ìjọsìn tẹ́ sọ fún wọn wípé ọlọ́run ọba ni wọ́n kírun wákàtí márùn lóru àtọ̀sán tẹ́lẹ̀ náà bá wáyé wọn tí wọ́n kírun déédéé sọ fún wọn wípé ọlọ́run ọba ní kó o gba zakati lọ́wọ́ àwọn abọ̀rọ̀ wọn kó máa dá àwọn owó ìpadà sọ́dọ̀ àwọn aláìní gbogbo àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ sí wa ní. wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin láyé mi nínú Qur'an ọlọ́run bá ní alá lillahi din al-khalis ẹtẹ́ ti bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ ẹ̀sìn tó mọ́ onítọ́lọ́hún o àdínú al-khalis ẹ̀sìn tó mọ́ kangakanga onítọ́lọ́hún gbọ́ o ẹ̀sìn tó bá rú papọ̀ mẹ́bọ tó bá rú papọ̀ mọ́ wa kèfèrí àbọ̀rọ̀ kèfèrí àbísẹ́ kèfèrí ṣíṣe ọlọ́bọ̀ nígbà o ìbá ẹ̀sìn lójú àwọn táwọn ń ṣe ìbáà jẹ́ ẹ̀sìn lójú àwọn ẹlòmíì tí wọ́n rí wa. ala lillahi dinu al-khalis ẹ̀sìn tọ́lọ́run ọba ó gbà lẹ̀sìn tó bá mọ́ ẹ̀sìn tí ò sí kárí mi nú ẹ̀ ẹ̀sìn tí ò sí ṣe ń gbọ́ mi nú ẹ̀ ẹ̀sìn tí ò sí wípé lámọ́já tó ń bẹ́ ń mì kan tó náà lágbára bí ọlọ́run àbí ọlọ́run kó agbára yẹlẹ lọ́wọ́ èyí tó bá òun nílé dá lára bàbá bẹ̀rù rẹ̀ yóò sílé ayé wa mọ́kùmọ́kù bàbá bẹ̀rù rẹ̀ yóò ba tiwa jẹ́ gbogbo ẹ̀sìn tí yẹn bá ń ṣe tí gbàgbé bá ń bẹ lẹ́mìí yàn ọlọ́run agbẹ̀sìn yẹn lọ́wọ́ yẹn o wàláhì òdodo ọ̀rọ̀ ni ọlọ́run wa gbà á àwọn ló tàka mọ́ ni ìbú mhm. tàka sí ibi nkọrin ló tàka zùfè pé wá ní wàhálà ti jẹ gbogbo òyì ó tán ní nkọrin ó sì tàka zùfè ó ní bí ó ti tàka mọ́ báyìí ọkàn òun balẹ̀ mọ́ la ilaha illallah sóun ló dá ọ ní èsì tọkàn rẹ ò balẹ̀ sọ́dọ̀ ọlọ́run èsì tọkàn rẹ ò balẹ̀ sọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ló dá ibi kò dára rẹ̀ tó lágbára tọ́lọ̀ ní tó tọ́lọ̀ ní nínú ròyìn nínú iṣẹ́ nínú agbára nínú ipò nínú àṣẹ sí ẹ̀dá ọlọ́run wa tọ́lọ̀ wọn bàbí nígbà àkókò rẹ̀ kọ́ sára ọlọ́run. فتوكل على الله ومن يتوكل على الله فهو حسبه gbogbo ẹni bá gbára lé ọlọ́run nìkan òun ni ọlọ́run bá ń tó tawakkal ala Allahi innaka ala al-haqqil mubin gbára lé ọlọ́run ọba rẹ ní gbára lé dáadáa torí pé lórí òótọ́ ló wà wọ́n jàǹbá rẹ̀ mọ́bò sí ìwọ náà mọ́rìnrìn wípé ìfẹ́kọ̀wọ́ rẹ̀ ó ká mi mọ́rìnrìn rẹ̀ lọ́bùmí lọ́bùmí ìrù aburú sí i àmọ́ gbogbo sẹ̀ ti ń gbé ìmúnà ó jáde sí i wọ́n lè jáde lọ ibì kankan àdúrà náà ni ó máa ń ṣe àwẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí máa gbà dáadáa ni ó máa ń ṣe fáwọn èèyàn nínú tọ́lọ̀ bá bùn ọ́ máa fi tọrẹ àánú gbogbo àwọn kan wọ̀nyí odi ìsọ wọn ń jẹ́ fún èèyàn kúrò lọ́wọ́ aburú ṣẹ̀tàn odi ìsọ wọn ń jẹ́ àwa làwa fi iṣẹ́ eré lẹ̀ tó sì fi ń wọ̀ wá lára àwa là tẹ̀lófin ọlọ́run bá má tó sì fi ráyè ń sẹ̀mí ayé wa wọ́n sẹ̀ wá ń dá ọ ládùúgbà ṣíṣe nígbà tó ṣàdúrà náà tẹ́lẹ̀ àwọn àdúrà tá n kásẹ̀ kan rọ̀ ká tó ṣe é ká ló ti ń ṣàdúrà tẹ́lẹ̀ sáwọn ẹni èso àtúngbára àdúrà wọlé tí wọn la mo bá sì parí rẹ̀ àfikún wa rí wa kò sì gbọdọ̀ já lọ́jọ́ méje èsì ńgbà tí èso rọmọdán tí èso tí èso àwẹ̀ rọmọdán àwẹ̀ rọmọdán ló sọ pé òun lè gbẹ ọkàn lónìí kó ló tún ọjọ́ méje ló fi ṣèkùsù gbọ́dọ̀ já tó bá ti já báyìí ó túmọ̀ sí pé wọ́n àwọn ọ̀tá rẹ̀ ti tú ọ̀nù wọn ètò túmọ̀ sí pé wọ́n ti wọlé tiẹ̀ lára wọ́n ti bà tiẹ̀ jẹ́ bó bá sì wá rí wa wọ́n tún kó àdúrà rẹ̀ wájú ọlọ́run fún kó wá rí wa tó bá parí rẹ̀ nígbà wọ́n ti mọ̀ pé wọ́n náà ń sá fọ́lọ́n tẹ́lẹ̀ ó jìnnà sọ́lọ́n tẹ́lẹ̀ ó rọrùn fún wọn láti halẹ̀ mọ́ ó rọrùn fún wọn láti kó àwọn ìkókìkó sínú agbárí rẹ̀ torí pé ò ní ikhlas ò ní ọlọ́run ọba láṣọ síbí ọlọ́run ọba ló dáadáa mi oore wo ni mò ń wá tọwọ́ ọlọ́run ò ká ìgbéga ohun wa lẹ́nu iṣẹ́ tọwọ́ ọlọ́run ò ká ọmọ wo ni mo fẹ́ béèrè wájú ọlọ́run tọ́lọ́bọ̀ lè yọ̀ǹda fún mi mo ti lé ọgá kiri náà kọ́nù ọmọ ni ọmọ ni ọmọ ni owó ni owó ni ipò ni ipò ni afárá la ilaha illallah kò sí aláfa tí o mọ̀ kò sí lè gba àwọn tọ̀hún náà tí o mọ̀ bí ṣe ń wọ bí ti ń jáde ló mọ̀ ń wọ bí ló mọ̀ ń jáde gbogbo wọn ni wọ́n mọ̀ kí ni ń wá ń wọ́n mọ̀ ìtútẹ̀ tí wọ́n á burú jù lónìí gbogbo ìtọ́lọ̀ tí ń yọ̀ǹda fún ọmọbìnrin ni wọn ò sì sọ ọmọ wọn ò sì olú ọmọ ọmọ ni wọn àmọ́ wọn ò sì olú ọmọ olú ọmọ lòún sì ń béèrè ẹ dákun ọkùnrin ọkùnrin ọkùnrin ọkùnrin táwọn afá àti wọn bá bẹ̀rẹ̀ ọlọ́run díẹ̀ bá ní lọ́mọ ṣàdúrà ọlọ́run fún ọlọ́mọ lálùbáríkà yìí náà ah, gbogbo tá a ti jí tíyà ẹ̀ pọ̀ ọ̀lẹ́ obìnrin gbogbo wọn àlùbáríkà yìí nígbẹ̀ lára wọn lẹ́yìn ká tọ́ wọn tọ́gbẹ́ gbalẹ̀ ọkọ wọn lọ wọn amójú èèyàn mọ̀ àmọ́ ẹnìkan ti ẹ̀sẹ̀ sọkúsọ olóbìnrin ó ní adétúlé ni wọ́n ń jẹ́ lókì olọ́kùnrin ní ń jẹ́ adékúnlé tàbí tí àìmọ̀kan bá ti gògò lára èèyàn kò sí tí ò tí ọlọ́run bá lóògùn obìnrin ní adétúlé lókì inú àkọọ́lẹ̀ wo ló wà tábìyà wa ànábì ẹ̀sà àwọn gbogbo àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ ẹ̀dá láyé nínú àwọn ànábì ọlọ́run ṣé bàbá nìkan ni wọ́n ní wèé níyà ìwé wàá ṣàgbákò ọkùnrin ní wá yóò tójú bọ bí yóò tójú bọ bí bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n náà ń wá kó òun kírun lóòótọ́ ó sì ń gbàwẹ̀ kódà ó kú kọ́ ló ń gbà á torí pé anabi jama sallallahu alayhi wa sallam ó ní ana aghna shuraka'i ani shirik man amila amalan ashraka fihi ma'i ghayri taraktuhu wa shirika anabi ní ọlọ́run ọba sọ wípé alhadith alqudusi ní hadith yẹn wípé ọlọ́run ọba sọ wípé èmi rọrọ̀ ju gbogbo àwọn tẹ̀ ń lórogún lọ ẹnna aghna shuraka'i àní shirik èmi ọlọ́run mú rọrọ̀ tayọ gbogbo àwọn tí ẹ̀ ń mú lórogún lómi lókè láyè kan láwọn ẹ̀dá kan tẹ́ ń fẹ́ mi tẹ́ ń fẹ́ mi wé wọn èmi ọlọ́run rọrọ̀ tayọ bẹ́ẹ̀ mọ̀nà amẹ́là amẹ́là ẹni bá ṣe iṣẹ́ kan nínú sẹ́ẹ̀sì yìí ashraka fihi ma'i ghairi ó bá mú ẹlòmíì lórogún pẹ̀lú èmi ọlọ́run nínú iṣẹ́ náà lọ́nà wo ìfi ẹ̀sìn ní í ṣe fá ìfì ń wákò ẹ̀sìn ní í ṣe ìfì ń wowó sẹ́yìn pé nínú tó pòlù tí ẹ̀sìn lọ́dọ̀ wà lẹ́yìn náà nìyẹn ìkan nínú àwọn àfáà yúróòpù yẹn àwọn scholars wọn tó ṣe mùsùlùmí o ó ní Nigerians are very religious but they are not faithful bó ṣe rí gan nìyẹn àwọn Nàìjíríà à ń ṣe babalá tó bá di ọjọ́ Jímọ̀ báyìí tó sùn bá jáde Allahu Akbar tó bá di ìgbà nú àwẹ̀ táwọn èèyàn bá ń jáde ń kẹ̀tíkẹ̀tí lọ kásámú ah mùsùlùmí tiẹ̀ ń bẹ́ nù lù báyìí tí wọ́n pọ̀ tó báyìí tó bá ti wàá dìgbà sọ hajj ah là kódà bó lọ hajj rí tó bá ń wo lórí DSTV báyìí ẹ́ eh! mùsùlùmí mùsùlùmí nàìjíríà ti wá ń bí àmọ́ ń sẹ́sìn o bẹ́ẹ̀ náà làwọn tọ̀hún náà ó bá di ọjọ́ sátọ̀dẹ̀ ọjọ́ sunday ah, ẹ pé kò sí mùsùlùmí ń lù mọ́ bó bá sì dìgbà léyà tí kò wá bá ń jáde lọ sí ìdìbà yìí ẹ pé kò sí ẹlẹ́sìn ìmọ̀jú mùsùlùmí lọ́nà òlò àmọ́ faithfulness dà nínú ẹ̀sìn wa ìtí ń jẹ́ faith náà ní ìmánì ìtí ẹ̀sìn máa ń bi ní ìmánì tẹ́sìn ò bá ti wá bímọ́nì fún yàn ẹ̀sìn lèyàn ń ṣe ẹ̀sìn ìròpá gbọ́ kínní iye ẹ̀sìn tọ́lọ̀ ní káfíìsìn yìí àlẹ́ ìbáàdà ó fẹ́ bí nǹkan kan ni sí wa lára sí wa lẹ́mìí sí wa nínú ìrẹsẹ̀ wa sí wa nínú ìwà wa tí ẹ̀sìn tá a máa ń sin yẹn tí ò bá ti lè bí mọ́nì tí ó tún wa wa ṣe tí ó tún gbàgbọ́ wa ṣe tí ó tún ọ̀rọ̀ sísọ wa ṣe tí ó tún ẹsẹ̀ wa ṣe kò sáfà níbi ẹ̀sìn yẹn gbàgbọ́ ń wọn ló mọ ṣe náfìlà ibi tí ṣe náfìlà ni tó ń rò lójú níbi tí ṣe náfìlà làwọn tó rò pé ah sọ̀rọ̀ náfìlà ṣé náfìlà ń ra àwọn táwọn sọ̀rọ̀ báyìí lórí ibi tí ṣe náfìlà bó ṣe ń rìn káàkiri ó ní padà lọ mọ jọ́sìn fún ọlọ́run lóru mọ́ ti tàhájúdì yìí sì tún ṣe náfìlà lórí ibẹ̀ náà hmm. àwọn ará bí agbára wọn burú sí ọ̀rọ̀ náfìlà ṣé yóò kà wọ́n báyìí ah ó dáa ní sàṣẹ náfìlà mo ti ní ṣe mo mọ̀ mo ṣe ìrìn ara tèmi dé bá ti parí iná fílà báyìí tọ́ ọkọ̀ rí bòmí nù àwa sọ̀rọ̀ àwọn èèyàn wa náà máa ṣe iná fílà tó bá ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ẹ dákun ẹ ṣe ọgọ́rùn-ún láàárọ̀ ẹ ṣe ọgọ́rùn-ún rọ̀lẹ́ kẹ́ tó lọ sùn bẹ́ẹ̀ sì lágbára ọgọ́rùn-ún ẹ ṣe mẹ́wàá mẹ́wàá ọlọ́run sọ yín ó ní ṣọlẹ̀ náà ni àwọn lúbúlúbú ń kọ́ lúbúlúbú ń kọ́ gàrí rẹ̀ ọlọ́mọsá ìsànú wa kò sígbàgbọ́ a sì ń sẹ́sìn kò sígbàgbọ́ a sì ń kírun kò sígbàgbọ́ káwẹ̀ tó dé làwọn kan ti ń má gbèrè àwẹ̀ àwẹ́fẹ́ dé àwẹ́fẹ́ dé sẹ̀mú ti kúnlé bíbà mílíkì bọ́ǹfìtà ṣúgà bẹ́ẹ̀ ni wọ́n ti mú ẹ̀ láti lè kọ́ dírì báyìí wọ́n ti fẹ́ fẹ́ lókùnkùn ní kálukú láti kọ́dìrí wa ìlàtúlẹ̀ kádìrí wa kádìrí wa ń bọ̀ wá o ní twenty one ń bọ̀ wá o twenty three ń bọ̀ wá o twenty five ń bọ̀ wá o twenty seven ọjọ́ tiwa gẹ́gẹ́ la ẹlẹ́ka máa ń wálé ayé ọjọ́ tiwa gẹ́gẹ́ gan <laughs> gbogbo rẹ̀ ti káàkiri báyìí ṣùgbọ́n ìmánì dáa ó sì ìmánì ìjíṣẹ́ ọlọ́ni mi ni ata abúwàfà ẹ̀wùkẹ́ àhìnà fasọ̀dákọ̀ òbí máa kọ́ ẹ́. فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم jíṣẹ́ ọlọ́run gbogbo ẹni tó bá lọ bá alágbígbá àbọ́lọ́ ọba yẹ̀ ń wò ń fi tẹ̀sùbá wò ìpè náà ní fi ń ṣeré ní browse gbogbo ohun tó wò lè máa fi wò ó àtẹ́lẹwọ́ ọmọ tí ò ti bàlágà díngí ní fi ń wò ni àbí ń lu sẹ́rẹ́sì kankan náà nìyí ń mú sọ̀rọ̀ àbomi nílò gbogbo ohun tó bá wù àbíràwọ̀ náà ní wò gbogbo rẹ̀ bó bá yìí lọ bá wọn tí wọ́n wí gbogbo kótókótó wọn tí wọ́n wí fún ọ tán tó sì gbàgbọ́ ànábì ní òfin ẹ̀sìn tí wọ́n sọ̀kalẹ̀ fún mi ó ti ya kẹfìrí sí i ibo ni kẹfìrí yóò dúró síwájú ọlọ́run náà ṣé yóò rí ilé wọ̀ tó ọlọ́run dá àlùjẹ́ náà fún kẹfìrí o ọlọ́run sì dá ìfàyàbalẹ̀ ọkàn kalẹ̀ fún kẹfìrí gan láyé gbogbo àwọn tí ń tojú bọ lẹ́yìn ẹ ọkàn wọ́n balẹ̀ wàhálà ọkàn wọn balẹ̀ ọkàn níjọ kan ọlọ́run kò ṣàánú ó ní òun gbọ́dọ̀ jẹ ẹyin ah. odidi gan kú mọ́ kẹ́ẹ́ sábọ̀ nìkan títí ẹ̀ tún lékin kà òun tí ẹ gbọ́dọ̀ jẹ ẹyin tó ń bá jẹ ẹyin kan ó ṣe òun ah. nígbà tó lọ́n ṣe ní halal lè sún wá sọ di haram mọ́ ọ lọ́wọ́ ó dàmú gbà tó ń lọ hajj tó ń wọ rẹ́sítọ́rántì kan tó ń wo bí wọ́n ṣe bú ẹyin lórí ráìsì láfa ó ní bí ẹyin ti wọ lójú òun tó rántí ẹ́ wọ́n bá tiẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ nàìjíríà ẹyin eléyìí wá ń kọ́ ó lẹ́yìn wù ú àmọ́ òun rántí mọ́jẹ̀mú ah ìyìn làwọn èèyàn ń jẹ lẹ́nu yí ẹyin rèé wọn bá sọkọ ọkùnrin kò tí ẹ lé ẹnu kò ń kú bí náà ni ẹni bá ti kù sí gbòdo mọ́kà náà yóò wà lìjẹ́ náà kò sí nǹkan kan ó ló bá pọ̀ kan pọ̀ àbáwọn ni mo jẹ yín ó ló ń jẹ tẹ́ báyìí sáré sí káábà ni lọ sí tàwáfù ọlọ́run ṣàánú mi mọ́jọ dáhùn mọ́jọ dáhùn mọ́jọ rílé lọ́lọ́ sí bóun ṣe kò sí nǹkan tó ṣẹlẹ̀ mo ti wọ náà rìn lọ káàkiri tí wọ́n ní ìró ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ fi lọ́ọ̀dì kò sí ró ah, eh? ìyá asan mi kí ló dé wò ó bu obu lásọ̀rọ̀ mi ilá arábìnrin wọn ti sọ oníwọ̀ náà ni tó sì mọ̀ pé njẹ́ tó ti wọlé mo ti sọ fún ọ wípé ìgbọ̀nà jẹ́lá wọ́n ní mo gbàgbé ra ni o gbàgbé láti o gbàgbé wọ́n á fẹ́ bà tèmi jẹ́ kò ní lè jẹ́lá tẹ́fà ní ẹ̀dẹ́kùn sà ṣé mo ń bá yín jà ni a ní kíló kan ọ́ fíjẹ́ ṣojú tiẹ̀ ẹ̀yin tẹ̀ dá kan mọ̀ yín ìwọ́n mọ̀tí kan òye yìí tó bá dààmú yín bí ẹ̀ mọ̀ bí tẹ́ gbà lọ. màá rìn káàkiri gbogbo tọ́lọ̀ ń ṣe ni tó dáa ẹlòmíì ò lè báyàwó rẹ̀ sùn papọ̀ lórí bẹ́ẹ̀dì bàbá ń dágbé nínú ilé kan náà ni àfọ bàbá ń dágbé ni yàrá tí ọ̀tọ̀ ni ó níbi n ò bí ìyàwó ìrọ́kù wọ yàrá rẹ̀ bó ṣe wò ó ma ìyàwó ìwọ yàrá lásán bá dọ̀tí yóò kú jáde fúnra rẹ̀ ni kò gbọ́dọ̀ wọ́ bẹ́ẹ̀ májẹ̀mú ni bí àwọn bá sì ṣẹ́jú tó bá wọ̀ bẹ́ẹ̀ tó bá rí kó fara mọ́ ẹ dákun ẹnìkan nu wọn ó ní ìyàwó òun fẹ́ lo òun ni torí pé nígbà táwọn jọ sùn sórí bẹ́ẹ̀dì lálẹ́ olóòtú rò pé òun sùn torí òun náà fi gbogbo ara sùn òun sàmọ́ pé kíní fi gbogbo ara sùn kíní bóyá tó máa ń sọ yìí nílẹ̀ Yorùbá yìí gúrúgúrú ẹ̀fúgbà kan túra lẹ̀ olómi náà wò pé ìwọ ó kéré sí i ìyàwó àtọkọ ọlọ́mọ wa ṣàánú wa báyìí o ìmọ̀ nìyẹn ti kú yẹ́nyẹ́ wọ́n ti sín nítòsí ìbàyẹn jẹ́ ìgbà àmọ́ bí tí wọ́n sin sí gan àmọ́ bí tí wọ́n sin sí nígbà tó ń rí tó olóró pé ti sùn lọ ni ló bá yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ ló bá lọ ní wọ́ọ̀dúrópù ẹ̀ ló bá gbé nǹkan táwọn ó ló bá fi rárá olóko ni wọ́n fi ṣe bá a fi ra gbogbo ara ló bá sùn sẹ́gbọ̀n padà wọ́n ní bó ti sùn báyìí mo kàn ra fọwọ́ lé lára ni àà ìwọ náà ẹ̀mí ìrẹ́ náà sì gbé e. máa dáná olóṣèlú ọ̀rọ̀ ajáde fún un ó ní gbẹ̀ ni ó ní kó mọ̀ pé ọkùnrin lómi ẹni àkọ́kọ́ mùsùlùmí ẹni kejì ọkọ̀ obìnrin náà mùsùlùmá wọ́n jọ ń gbèrò àti lọ hajj ní kótó sẹ́rùbù àwọn kan wọ̀nyí ti máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí èsì mùsùlùmí kódà kì í fọwọ́ kàn mí lẹ́nu kí ni ń bẹ lọ́dọ̀ tí wọ́n tẹ́lẹ̀ náà ebi kú fúra àti ṣíríkù náà ni àmọ́ láàánú mùsùlùmí àgbọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu àgbọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin ẹ̀sìn tó bá mẹ́ ọlọ́ọ̀bá ó gbà lọ́wọ́ wa o tó lọ́ọ̀bá ló ní ẹ̀sìn lahu kódà àdìjíṣẹ́ náà kọ́ ló ní ẹ̀sìn sallallahu alaihi wasallam ọlọ́run fi ẹ̀sìn rán ni òun ló fà tó jíṣẹ́ ọlọ́run fi fífẹ́ inú rẹ̀ dájọ́ nínú ẹ̀sìn kálọ̀ ló ní ẹ̀sìn ni ìbá ṣe bó ṣe wù ìbá polówó rẹ̀ bó ṣe wù fún wa ni ìbá kọ́ wa ní bó ṣe wù fún wa ni nítorí mọ̀ ni wípé wo arábìnrin kan tó lọ bó jíṣẹ́ ńlá Muhammad sallallahu ànábì ní kí de dé lọ́mọ farada lọ ní sùúrù ó tún lọ ó tún dé ó ní kò wù mí mọ́ ànábì lọ́mọ farada ní sùúrù kí ló fa gan ó ní kò sí kankan ìwọ ànábì náà ló sọ fún wa pé kò lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí máa bínú mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ̀ àmọ́ wo gbà tí n bá ti ń rí ọkọ mi nulẹ̀ báyìí ìkórìíra rẹ̀ máa ń wà lẹ́mìí mi ni ìkórìíra rẹ̀ máa ń wà lẹ́mìí mi ni mo wá wò ó pé kakú pínyà òní òjẹ solution anabi lọ máa farada wọn wá ní wà náà mo ní béèrè kan ìfarada ìfarada tí òun wí sí wáhàyù látọ̀dọ̀ ọlọ́run ni àbámọ̀ràn ti tiẹ̀ anabi ní kìí ṣe wáyé àmọ̀ràn tèmi ni tó bá ti rí bẹ́ẹ̀ àmọ̀ràn yóò pé èmi kò pé èmi sọ̀rọ̀ pé ẹ̀sìn tó bá ti pẹ́ sí àná pátá lóbi ló ní ẹ̀sìn sọmọ yóò wúlò sí yẹn ẹni bẹ́ẹ̀ ni ká ló bí fọ́ọ̀sì ẹ̀ ni pé èmi ó dà wá yìí ni sọkò bá mi lè sọ bẹ́ẹ̀ kí ni sàbíà yẹn ó ṣe òun náà ó gbà ní ó ní rárá kìí ṣe òfin látọ̀dọ̀ ọlọ́run lórí ọ̀tún mò ń sọ yìí èmi ni mò ń wò wípé kò farada èyí ni farada má àlẹ́bí tún ní ah, ọgbà oko làbídùn tó fi sọ̀sọ̀ dáàkì fún ọ ṣé ó sì rágbà àti dá padà ó ní kíni ọgbà oko rẹ̀ ń bẹ́ẹ̀ ń dá padà fún un sọmi sàdáàkì rẹ̀ tó fún mi nígbà tí fẹ́ mi wọlé ń bẹ́ńbẹ́ ń gbè fún mi yọ̀ǹda rẹ̀ fún padà tọ́ lọ́múra àti kú lábẹ́rẹ̀ náà nù. ànábì òmù kankan wá ni wọ́n tó ń sọ kẹtẹkẹtẹ bí ànábì ló kàn jókòó ló propandi theories Islam wọlọ́ọ̀hì tó bá ti pé ànábì ló kàn jókòó tó fúnra rẹ̀ propandi theories Islam ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ní ìbáṣe tí bàbá fífọ́ ìran rẹ̀ tó jẹ́ ìran lárúbáwá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìbáṣe tí bàbá fífọ́ ìran rẹ̀ tó jẹ́ ìran kùrẹ́sí láì ìran lárúbáwá síbẹ̀síbẹ̀ a máa sọ wípé la fadla li arabiyyin ala ajami kò sí ọlá kan tí ń bẹ fúnra lárúbáwá kan lórí ẹni tí èsì lárúbáwá àmọ́ láti ń bẹ oníkápáyà ọlọ́run tánà bí ó bá orokun sódò ara rẹ̀ ni ìjọ tí sọ̀hábì kan wá ń ba wípé láàrin òbí méjèèjì tánà èèyàn fi kọ́kọ́ ṣe dáadáa sí jù tánà bí sọ pé ìyá rẹ ni tatún ni ìyá rẹ ni Tatu tún ìyá rẹ ni ṣé mọ́kùnrin lòun ta ló yẹ kó dáko tó bá ṣe fáwa ni sẹ́ni rẹ̀ ò gbálẹ̀ bàbá tó tọ́ ọ bàbá rẹ ni bàbá rẹ ni ó lè para ẹ̀ lẹ́ẹ̀mejì mo wá ní ìyá àyìn ìyá kan fún ìyá ní nǹkan kékeré kan kó ń sinmi jíjẹ ìbárokó sọ́dọ̀ àti ìjọkùnrin àmúgbàtọ́ náà wọn ò fi ràn bẹ́ẹ̀ kì í sọ nífẹ̀ẹ́ nu bọ́lá ń ṣe ní kó jíṣẹ́ gẹ́lẹ́ náà ló fún wa ni ó jẹ́ sípò ìwọ́n tó bá ti fẹ̀sìn rẹ̀ jọ tàná bí nǹkan mìíràn ṣe inú ẹ̀sìn ó ò sí ẹ̀sìn tọ́lọ́ ma tí ìṣẹ̀sìn rẹ ìgbàgbọ́ rẹ àdìọ́kàn rẹ ìkírun rẹ ìgbàwẹ̀ rẹ ìṣehájì rẹ ìdẹ́bípọ̀ rẹ ìta ìtàrírà gbogbo rẹ tó bá ti yàtọ̀ sí bá nàbí ṣe gbé òfin yẹn kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe tọ́lọ́run ṣe má. dáńgbà ti sọ fún àwọn náà bíi àwọn sábà mẹ́ta kan tí wọ́n ní àwọn ń lọ sọ́dọ̀ ànábì àwọn fẹ́ lọ́ọ́ wádìí nípa bó ti máa ń sin lọ́run lóru nígbà àwọn dọ́dọ̀ àwọn ìyàwó ànábì àwọn ìyàwó ànábì sọ fún wọn wípé báyìí báyìí lànàbì yìí ń ṣèjọ́sìn lóru àmọ́ ẹ̀ta bá pẹnu pọ̀ wọ́n ní sí orí ànábì ìjọ́sìn rẹ̀ yìí kéré jù lóru bí wọ́n torí pé ọlọ́run ti foríjì ni ah, èmi ń tèmi o kí lè rojú rẹ ọlọ́run gbogbo ọ̀sán èmi ń yan ọ̀sán lódì kò sóúnjẹ mọ́ àfi mo yan oúnjẹ lódì lọ́sàn tí mo gbà wẹ̀ ní gbogbo ayé mi ìkànsẹ́ ti ẹnu ètò mi ó ṣe ní pé gbogbo òru mi náfìlà yíyan ni náfìlà yíyan ni òṣùnrùnmá ìkànsẹ́ ti yàn méjì nu tèmi ni wípé ìyàwó ti ń bẹnu lé mi yóò gbà padà sílé bàbá rẹ ni tó ìní sún mọ́mọ́ ìní sún mọ́mọ́ màdánà bí rí wọn ànábì ni wọn lọ sọ báyìí sọ báyìí sọ báyìí wọn ni ẹ ànábì ni ah ah inni lakshakum lillahi wa atqakum lah èmi lẹni tí mo fi ń páyà Ọlọ́run ọba jùlọ ju gbogbo yín lọ èmi sì lẹni tí mo fi ń fẹ́ràn tí mo fi ń bẹ̀rẹ̀ Ọlọ́run ọba ju gbogbo yín lọ èmi tẹ́ wá ń sọ yìí mò ń sùn lóru mo sì ń ṣe náfìlà lóru mo sì ń gbààwẹ̀ lọ́sàn bẹ́ẹ̀ ni mo sì ń ṣinu lọ́sàn tí mi tún ní fìgbà kan gbààwẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo sì níyàwó mò ń sún ẹni bá wá górí kù níbi ìlànà mi kí sáré mi ànábì tó bá ṣe pé ànábì sọ tó lágbára tó báyìí nípa àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí làwa ti wá ẹwà wo táwa ti kó sílé ní tá à rántí ẹ̀ rántí kí ànábì ó sọ. àwọn kan máa ṣe tó wà nínú ẹ̀sìn ní láì mọ́tì ẹ̀ béèrè pé ntọ́lọ́run fẹ́ sìn rán bó ló ṣe. ìwọ tó bá sì ń sọ ntọ́lọ́run bá fẹ́ sìn rán nínú ìjọsìn rẹ àmọ́ tó ń wá sí torí tọ́lọ́run náà ò níwájú ọlọ́run bá dé sí ó fi ń wá gbajúmọ̀ ó fi ń wá dúkìá nǹkan ṣẹlẹ̀ nọ́ọ̀sì nọ́ọ̀sì ta ìṣẹlẹ̀ báyìí àǹfààní ayé àǹfààní ayé ló mọ̀ ọ́n kan láti bẹ̀ àǹfààní ayé àpẹ́sìn là ń jẹ lónìí tá a ti sẹ́fẹ́ sìn mọ́ tó bá àti fẹ́ ní owó kan ní kíákíá tó sì fẹ́ sòṣèlú ó sì fẹ́ sògùn owó dásàlà àtúkalẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà láwọn ìlú láwọn àfà ibi tẹ́ ń lò nígbà yín mọ́ ẹ máa wá sáìtì permanent site lẹ́mọ̀ wá káàkiri nta àrídí ṣẹlẹ̀ káàkiri ni àní à èèyàn ṣe ń kéwú kéèyàn tó máa ráhùn fún olówó lọ́wọ́ alukuraanu gina la faqra ba'dahu kéwú wọn nu alukuraanu pẹ́pẹ́rọ kan ní kò sí òsì lẹ́yìn rẹ̀ ma ama ama kéwú àtúmọ̀ ṣe sẹ́wùsù sẹ́wùsù bíi bó o musa ń bẹ̀ ni àwọn kéwú àtúmọ̀ wa sá táwọn èèyàn ń bẹ ńlẹ̀ ní láàrin mùsùlùmí àwọn náà lájọ máa ń sẹ́sìn ó mọ̀ tí ń wí torí ọlọ́run dáa eléyìí náà ká fi wúra wa wò ìkírun rẹ ìgbàwẹ̀ rẹ ọ̀rọ̀ gbàgbọ́ rẹ ó di wípé bó ṣe ń báyàwó rẹ lónú ilé ojú tó fi ń tó àwọn ọmọ nínú ilé sọ́jú wípé kí wọ́n lè tọ́jú mi lọ́jọ́ alẹ́ ni tí n bá dàgbà táwọn náà yàn tí wọ́n yanjú àbójú wípé tí n bá tọ́jú wọn ọlọ́run bí mi tó lágbárin yẹn ẹ ká ronú sí púpọ̀ bàbá kan sọ fún àwọn ọmọ kéékèèké táwọn ọmọ àbígbẹ̀yìn rẹ̀ ó ní bó bá wu ẹ̀yin kẹ́ múra sí ìwé ti yín bóhùn yín kẹ́ mọ́ múra sí i àwọn ẹ̀gbọ́n yín wájú ti tó mi bọ́ àwọn ẹ̀gbọ́n yín wájú ti tó mi bọ́ ó ní oṣù fojú tó wọn kò sanwó léèwé kò náà wọn mọ́ ń jásí pé ó fẹ́ẹ́ dàbí ọ̀ràn yẹn ọlọ́run lórí òbí lẹ́nìí pé kí òbí fojú tó ọmọ ààrí nírìí ẹ̀sìn ìrí wípé investment lọ́mọ jẹ́ láàárín ọmọ ẹni tó bá ti tọ́mọ dáadáa ó lè jèrè rẹ̀ lọ́jọ́ alẹ́ onímọ̀ ń fà tọmọ bá wá ṣe díẹ̀ tí ń yọrí bọ̀ báyìí tọ́lọ̀ bá mú sọ́dọ̀ ni wọ́n fi máa ń bára jẹ́ ju bó ti yẹ lọ. àní a eyín ọkàn ni wọ́n kàn yìí hope náà ni wọ́n ti ṣe bákan yìí gbogbo ìyà olórí ẹ̀ ó ti wá gbé nítorí pé kò sẹ́sìn ká ní í ṣe torí tọ́lọ́ ni ó mọ̀ pé gbogbo wàhálà tó ń ṣe ni òun ṣe kí ni òun sì gẹ́sìn ni òun bá níwájú àmọ́ kò sáníyàn tó dáa láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà nígbà léyà wọ́n máa sáré ẹran pípa torí kí ni wọ́n lè torí àwọn ọmọ nǹkan àwọn ọmọ máa yọjú lé káàkiri ká kòkò títorí ọmọ ló ṣe ń pẹran léyà ni fasalli li rabbika wanhar tó o bá ti lè máa kírun torí ọmọ o lè máa gba Ramadan torí ọmọ o lọ hajj torí ọmọ gbogbo nǹkan míì náà tọ́lọ̀ bá ní kó o ṣe fọmọ lẹ́tọ̀ọ́ dandan ni kó o ṣe máa wù torí tiwọn lọ́pọ̀lọpọ̀ gbà sí ire kìí sí ọ̀pọ̀lọpọ̀ ọmọ téèyàn bá tọ́nà ní padà ń tọ́jú èèyàn ó sì ká máa ṣe làákàyèsí tó pọ̀ jù nìyẹn lọ́pọ̀lọpọ̀ ọmọ tó bá dára dé jùlọ gan náà padà máa ń disappoint kódà àwọn ọmọ tó bí láti dì í bóyá ojọ́gà ilé iṣẹ́ àbó jáfa àbó jẹ́ kínní àwọn ọmọ tó kọ́ nímọ̀ ní ó padà máa wá sí dáadáa fún ọlọ́jọ́ iwájú tọmọ tiẹ̀ náà ó sì máa rán kódà ó lè jẹ́ èèyàn ó sì máa bá tiẹ̀ káàkiri. ẹjẹ́ ta nìyẹn ṣe o ọmọ umiru illa liya'budullaha mukhlisin lahuddin hunafa ká mọ́ gbarangada wájú ọlọ́run حنفاء جمع الحنيف الحنيف هو الذي يميل عن الشرك إلى التوحيد ويميل عن الأخلاق الرديئة إلى الأخلاق الفاضلة ẹni bá sẹ́rí kù níbi ìwà pé wọ́n ń ṣe mí wọ́n rí báyìí báyìí báyìí wọ́n rí àfi kí n fún wọn níkan báyìí tó pa wọ́n tì tó padà sọ́dọ̀ ọlọ́run níjẹ́ alhanif ẹni tí wọ́n ṣe àlàyé gbogbo àwọn ìwà tí ò dáa fún tó pàtì tí mú wà tó dáa lò níjẹ́ alhanif òun ló fà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi kọlifá ibrahim aleyhisselam pẹ̀lú alhanif hanifa ìtọ́lọ́run ọba ń pe orí kí anabi ibrahim ní ẹnu quran ẹni tó mọ nínú ẹ̀sìn ó mọ lẹ́sìn ó mọ gbàgbọ́ ó mọ níwà la ilaha illallah hàtà àwọn afáà ń pè àná Ibrahim ní Abu Difan bàbá bàbá àwọn àlejò ẹ̀dá kò ní bá àná Ibrahim lálejò láyé kó kábàámà gbogbo tó bá ní òbí sàlejò láwọn ẹ̀kọ́ tó lágbá tí mẹ́lá àná Ibrahim ní gbogbo tó bá ní òbí sàlejò gbogbo ìwà tó dáa tó dáa tó dáa tó dáa tó dáa ọlọ́pàá yóò sára rẹ̀ púpọ̀ ká ní ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu á ń bẹ̀rẹ̀ àná Ibrahim púpọ̀. ẹwọ́ tí ń bá àbá rẹ̀ kẹfẹ́rí ń sọ̀rọ̀ ń adachi mọ́rọ̀yà yà àbàtì bó bàbá mi àtàtà bó bàbá mi ẹni ire ẹni ńlá ma la wala wala yughni 'anka shay'a gbogbo àwọn alójúmọ́ ríran yìí alétímọ̀gbọ́ràn yìí tẹ gbé ilé yìí tí wọn sì lè rọ̀ yín lọ́rùn kankan wájú ọlọ́run láti àmúdi ṣèitán yìí rẹ bàbá mi àtàtà ẹ má sin èsù mọ́ torí pé sùtẹ́rì yẹn inna ṣèitán kana lir-rahmani asiya olùyapa ọlọ́run ọba ló jẹ́ o yà abàtì wọ bàbá mi wọ́n àti olùdí ìṣe fún òbí tiẹ̀ tó ti hàn òbí tiẹ̀ pa oníwọlé gbọ́ ìfúnwẹ́lẹ̀ ìwọlé gbọ́ ẹ kàn wọnú lásán ni hm, yàrá ó kàn wọnú lásán inú ẹ̀ náà ó sì dùn mọ́ à ń ké fún yín à ń ké fún yín ẹ̀gbọ́ ẹ̀gbọ́ tẹ bá rí ìyàwó iwájú ọlọ́sọ tó gbà yín lẹ̀ ẹ̀yin bàbá ń bí dí aburúkú yìí bàbá rẹ̀ náà nìyẹn kò sẹ́kọ̀ọ́ kò sí mọ̀ kò sí wà kò sí bíbí ire kò sí bò àwọn afojú kàsábẹ̀ súnà mọ́ wá da mọ́ wá dẹ̀sí láàmú wọ́n á da mùsùlùmí láàmú. anabi ibrahim rẹ̀ alayhi salam role model ló jẹ́ fún gbàwá mùsùlùmí wọ́n gan ló jẹ́ fún jíṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam mo bàbá mi tí mo fi ń sọ eléyìí inni akhafu an yamassaka adhabun min ar-rahmani fatakuna lis-shaytani waliya ẹ̀rù tí ń bà mí àyà tí ń pa mí ìfẹ́ kíyà ọlọ́run ọba ó tó ọ ọwọ́ rẹ̀ ó bà ọ́ kó mọ̀ padà wá dẹ́n tó ṣe pé wàá di ọ̀rẹ́ àyòfésù torí àwọn tó bá jẹ́ ọ̀rẹ́ àyòfésù ní ó jọ jẹ̀yà wọn yẹn kò ní jẹ́ ọ̀tá fésù láyé àfi kó jẹ́ ọ̀rẹ́ fọlọ́hún gbogbo ẹni bá sì jẹ́ ọ̀tá fọlọ́hún àfi kó jẹ́ ọ̀rẹ́ wéṣù gbogbo eléyìí kí ni bàbá rẹ sọ bàbá rẹ ní ó ní àrọ́ọ̀gìbò àǹtà àni àlẹ́ hàtí ya Ibrahim ní wọ́n Ibrahim ọlọ́run tí mo ní mò ń sìn yìí tí mo gbà fún yìí tó sì dúró tì mí yìí ṣé ó wà kó ní bá mi ṣe máa rí ó bá mi ṣe ó bá ń pọ́n gẹ́gẹ́gẹ́ kó bá ń gbé lárugẹ kó bá ń polówó rẹ̀ sáyé pé olúwa mi gbè mí ọlọ́run tẹ̀mí sìn ó gbè mí òní bá wa sọ ronú òní bá wa sọ ọdún ọdún orò tó bá ti pín tó fẹ́ sẹ́nu la ilam tantahi la arjumannak tó o bá jáwọ́ kó omi tó ń pè é sí ilé olókùpa ni o àkọ́kọ́ náà wàjúrò ni màlíya kọ́kọ́ jìnnà sí mi tẹfẹ́tẹfẹ́ náà ní ìfẹ́ rí ọlágbàjú mi má kí ni tí Ibrahim sọ Ibrahim ò ní à ìgbórí ti yín là ń bá yín dù ẹ máa ṣèfò nínú ẹ̀wọ̀n nínú ẹ̀bọ bá ń sọ fún yín ẹ̀bọ kò sọ bẹ́ẹ̀ qala salamun alayk astaghfiru laka rabbi innahu kana bi hafiya bàbá mi ọlọ́run là yín ìbáná hadaka ọlọ́run bá mi ó là yín ní tí n sọ yóò di wíwù sí yín àmọ́ sá ìbá yín wá foríjì wájú ọlọ́run ah ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó bá wọn ṣe súnà láyé òde òní wọ́n kàn bí wọn kò sí mọ̀ kò sóye kò sí lílò kò sẹ́kọ̀ọ́ ó ní ẹ tún lọ sàlátù nìyà rí ẹ tún lọ síbi bídíà ẹ tún lọ síbi bídíà sẹ́ẹ̀ni gbọ́ ni ẹlẹ́ni gbà ah. ìyá tí ń lọ àsàlátù yìí kó tó bí ọ ní bí ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn ìwọ́sẹ̀ délé ayé lánàá ó sì rí gbà lọ́wọ́ kan náà ẹnu pé ìyá tiẹ̀ kọ́kọ́ tẹ́tí ná orin kan ní kò pé bó ni wọ́n ti kí ìran gan lé kí iléèwé mu ràn tó mọ kí ó táwọn àfa báyìí báyìí báyìí báyìí ìyá ò tiẹ̀ kọ́ sọ yíhun ìyá tó ń tẹ́tí ìyíhun náà dáwà kan ní díẹ̀ díẹ̀ ló ra máa ń sọ fún wọn ó mọ̀ pé kí ni tẹ̀ ń wá lọ síbẹ̀ ń ẹjẹ́ mi ó ṣàlàyé fún mi ní òfin ọlọ́run nígbà tó wá ní ẹ̀ tó ń lọ ẹ tún lọ bí ilé náà ẹ tún lọ bí ilé náà ilé náà náà sáà ní lọ náà tọ́lọ́run fi yọ̀ǹda rẹ fún ilé náà sáà ní lọ ẹ̀kọ́ ni òye ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kò bá àbá rẹ̀ láyé lóòótọ́ kò sì gbọ́njúmọ̀ ìyá rẹ̀ nígbọ́njúmọ̀ kó dà náà kí ìyá rẹ̀ tó kú tọmọdún mẹ́jọ ní bẹ́ẹ̀ tí ìyá rẹ̀ ti kú ṣùgbọ́n gbogbo ṣe ń bá àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ lò pẹ̀lú ẹ̀kọ́ gbogbo àwọn kẹwọn yìí lára ìjọsìn wa ló wà o hunafa kama kanga kanga sọlọ nínú ìjọsìn lẹ́yìn náà wa yuqimu sọlá agbọ́dọ̀ máa kírun lára ntí gbogbo àwọn ànábì Ọlọ́run wa fi jíṣẹ́ fún wa nìyẹn agbọ́dọ̀ máa kírun. kò sí ànábì ọlọ́run ọba kan tí èforí balẹ̀ fọlọ́run kò sí ànábì ọlọ́run ọba kan tí wọ́n kírun àmọ́ gbogbo wọn pátá àtọ̀fúnjíṣẹ́ ńlá muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ò wákàtí márùn fún wa wọ́n wá bí pé kí ló kọ ọ̀run táwọn wá ń kí ẹ̀ǹgbà náà ádámà wọ́n fún ní ṣubúrì ẹ̀ẹ́núhà wọ́n fún ní zuhúrì ẹ̀ẹ́kẹ́ni kan fún ní asiri tá à ń pè fún ọ bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ wo ló wà tó lálàáfíà ká tẹ̀lé ọ síbẹ̀ ká gbogbo wọn kájọ gbọ́ yé kò sí wọ́n sàn kírun. anabi isa maryam wọn qala inni abdullahi ataniya alkitaba waja'alani nabiyya waja'alani mubarakan aynama kuntu wa awsani bis salati nínú tọ́lọ́wọ́n bá fi rán mi lẹ́yìn tawhid tó ní kí n gbà pẹ́rú sí ọlọ́run ni mo jẹ́ tó ti pé mi ní bàbá ẹrú ọlọ́run bá ní mí ọlọ́run pa mí láṣẹ kí n máa kírun kí n sì máa yọ zaka máa dùn tó hayà lókun ìgbà tí ìbá ń bẹ láyé tí ń bẹ lábẹ́ mi táyà níbi ọlọ́run tí ò kírun. àní musa alayhi salam wàá kí mi sọlá tẹlẹ zikiri máa kírun wọ musa ìkírun tó ń kírun yìí òun ló fi máa rántí èmi ọlọ́run gbogbo gbà tọ́lá anábì ọlọ́run tí ò kírun kò sí. wàyútù zaka bẹ́ẹ̀ náà nínú tọ́lọ́run bá pa wá láṣẹ nínú Islam ká mú zaka jáde ní dúkìá wa dúkìá owó ni dúkìá dábà ni dúkìá ilẹ̀ ni kódà dúkìá nǹkan oko àwọn nǹkan ọ̀sìn nínú àṣẹ tọ́lọ́run bá pa wá ni eléyìí sì ń jẹ́ àǹfààní ńlá fáwọn tá a jẹ́ èèyàn ọlọ́run ò ní ìdí owó wa débi táyà ni oníkàmá rẹ́mí ti pìsẹ́ǹtì kan sínú àkáǹtì tó àwa la bùkátà sówó àwa la bùkátà sáré zìkì torí sẹ̀mí tà ń lò láyé ìsẹ̀mí kálárì zìkì ni ìsẹ̀mí kásìrí ó bò ni ẹ̀yin tọ́lọ́run bá ti wá ní òun gbé ti yín òun gbé yín lọ́wọ́ sókè pẹ́ẹ́lí jà àwọn tó kù lọ tíṣàká wọnú owó yín ẹ̀yọ́ kódà tíṣàká ò tí ì wọnú owó ẹ̀ tó ní lọ́wọ́ náà kó tọrẹ àánú wàzáàlì kẹ̀dí ìnà yìí mà ẹ̀sìn tó bá gbélé lọ́wọ́ lẹ̀sìn tó dúró déédéé o ẹ̀sìn tí tawhid ń bẹ ń bẹ tí sọláàtì ń bẹ ń bẹ tí zakati ń bẹ ń bẹ òun lẹ̀sìn gbogbo ẹ̀sìn tí ò bá ti ní tawhid nínú tí ò sì ní zakati nínú tí ò ní sọláàtì nínú kìí ṣe ẹ̀sìn wájú ọlọ́run wá orí ilẹ̀ ayé káàkiri ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tí ń bẹ lórí ilẹ̀ ayé gbogbo ẹ̀sìn tí ń bẹ lórí ilẹ̀ ayé lẹ́yìn Islam kò sí tawhid rẹ̀ sáwọn tí ń bọ oòrùn sọlọ oòrùn wọn ni wọn máa bọ sáwọn tí ń bọ òṣùpá sóṣùpá ni wọ́n ní wọ́n máa bọ sáwọn tí ń bọ màálù dèní màálù lọ náà bá wọn ní kọ́ńtírì tí wọn. inú kan ò lè dùn títí kó lóun fẹ́ ṣènáwó kó dáwọ́ gàdà kó lọ́ọ́ ra màálù kó lóun pa ó pa ọlọ́ọ̀ni yẹn. bí wọ́n ti bí màálù tíya rẹ̀ ti bí bí wọ́n ṣe dàgbà títí yóò dàgbà dàgbà ó sì tún kú bẹ́ẹ̀ náà ni. kóra tó bá lóun gbà sùlámù nù wọn kì í ṣe nínú ni ó ti máa jẹ màálù yóò máa jẹ kọ́ńtírì yìí sáwọn tí ń bọ omi ṣé tàwáhídì ni àwọn tí ń bọ òkè ṣé tàwáhídì ni àwọn tí ń bọ gi ṣé tàwáhídì ni àwọn tí ń bọ sáré àwọn mọ̀lẹ́bí wọn àbáwọn afá wọn ṣé tàwáhídì ni àbẹ níwò sùnsùnsùn tí wọ́n ní sálókù táwọn mọ̀ mú lọ́lọ́run ṣé tàwáhídì nìyẹn kódà nínú Islam ìwọ tí gbàgbọ́ rẹ ti yí sódì ẹ̀yà Rasulullah àgùfínì wo òjíṣẹ́ ọlọ́run muhammadu gbà mí lẹ̀ ànìkó gbà ọ́ lẹ̀ ojú ayé ànábì gan ríra rẹ̀ gbà kalẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam ànábì ríra rẹ̀ gbà kalẹ̀ tó bá ṣe tẹ́ni tó ní agbára kó kọ aburú fún ara rẹ̀ ni kéèyàn bí ọmọ méje kí mẹ́fà sì fò sánlẹ̀ kó kú lójú ayé èèyàn ìkan tó kù náà ó tún ó tún sọ fún wípé tí n bá kú tán lẹ́yìn oṣù mẹ́rin ìwọlẹ̀ tó kọ́kọ́ kú tẹ̀lé mi lẹ́yìn náà mọ̀lẹ́bí mi bára bí bá lágbára kò ní pé wọ malakul mot kì í ṣe wíwèmí ló yẹ kí n má ní ọmọ sáyé lọ́kùnrin. oríṣiríṣi àmì ìwò lànà bí rí láyé kó tó kú tó bá ṣe pé ẹni tó ní agbára láti dá aburú dúró ni kó yẹ kó ṣẹlẹ̀ sí i oríṣiríṣi àwọn jàǹbá oríṣiríṣi ìdààmú làwọn sọ̀rọ̀ rẹ̀ rí tó bá ṣe wí pé ànábì ní agbára ni ìbá máa ń ká aburú kò fáwọn sọ̀rọ̀ rẹ̀ ni àmọ́ tí mo ń sọ fún náà ni pé ẹ farada ẹ farada àdánwò ọlọ́ọ̀ni ẹ farada àdánwò ọlọ́ọ̀ni àwọn tó ń ti síwájú wa tí wọ́n jẹ́ ní ire ṣáájú wa àwọn náà ràdánwò ẹ farada. bó láti wá ṣe ti wa Islam nìkan ló ní tawhid gbogbo ẹ̀sìn tó kù lórí rẹ̀ yàtọ̀ fún Islam zakati nìkan ni wọ́n máa ń ní ten percent kátọrẹ àánú òun náà ni wọ́n ní kò sí sọ̀rà kò sí sọ̀rà yìí tó bá lòun kírun nù ó fẹ́ di mùsùlùmí nìyẹn <laughs> àtàyè bíi pé wọ́n ń sọ́ra fún káwọn ní àgénu ilé táwọn fi máa ṣe bẹ̀rẹ̀ torí káwọn yẹn wọ́n lè kẹ́fìn báwọn jẹ́ mùsùlùmí <laughs> ẹ bá sì rí àwọn tí wọ́n bá gbélé haúsá dáadáa nu wọn tí wọ́n bá darí ilé ìṣesí ilé haúsá máa mọ́ wọn lára wọn alágénu ilé ẹ dákun sẹ́yìn ọba alágbèénu lé ṣébi torí ká fi tọ́jú bàbá ṣe ẹ̀gbin ká fi mọ́ra ni wọ́n ní rárá o á fẹ́ dàbí mùsùlùmí torí bẹ́ẹ̀ ẹlẹ́gbin ni wọ́n gbogbo ògbà gbọ́n bí wọ́n tọ̀ kò sí pé wọ́n mọ́ra abẹ́lẹ́wà subhanahu wa ta'ala tó fẹ́ràn wa fẹ́ islam tó fẹ́ràn wa fẹ́ iman tó fẹ́ràn wa fẹ́ tawhid ó fẹ́ràn wa fẹ́ sunnah ìfẹsẹ̀ wa rẹ̀ lórí ìlànà yìí ọlọ́dàkùnmọ́sá ẹ̀bùn wa ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك